Thank you. welcome uh, actually mom ah, ọmọ Omo Labisi niye. She's just five. Hey. so Omo Labisi, how did you do. <laughs> I do fine sir. um, daddy <laughs> mommy mọ́mí máa ti di sisi mọ́ yín lọ́wọ́ kẹ́ ẹ̀. dáàdi ẹ̀ ń tọ́jú mi tó um, bá jẹ́ ìná that mi good. ṣéun mi ì sí around kí ló dé. Oh, mama ti kú eh, mo ṣubú lórí basement. Oh, God. Oh. oh God. Oh, may his soul rest in perfect. rẹ̀ ah, ikú máa ṣe ká o. Ah. ẹ kú ọ̀rọ̀ èèyàn ẹ pẹ̀lẹ́. ìyá yẹn nice gan-an hmm. ah, àwọn ò lè jẹran tọmọ yàn lójú she is very wonderful woman. mo ti kú hmm. ah good wọ́n dẹ̀ ṣe ṣe ninety eight years birthday wọn tán ni o. birthday. wọ́n ṣe ṣe ninety eight years birthday ọbẹ̀ máa lọ máa lọ máa lọ kó lọ kó lọ máa kó lọ máa ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe kó máa ṣe bí ọmọ ọlọ́pàá kan tí ràn pọ́n kiri ilẹ̀ làwùbá làwùbá láàrin láàrin làwùbá làwùbá dáṣí káfàǹkèrè bàtàkùsí bá dáṣí ná àǹgùlù tánà tẹ̀fí àkáṣí bí làwùbá yí yí làwùbá gẹ́ gẹ́ làwùbá kúnà ọ̀yẹ́ ìbéèrè mẹ́wàá ọ̀làdì púpọ̀ kọ́ ọ́nú ọ̀wọ́n. ka wa nọgbuo m na ofu afọ na ofu obi ka wa nwa ọnwa ka m kwụlie na adụ m ka m kwụ nne nwunye ọla dị pụkpọ ọ wee tụ chọọ biko onye ebere ka ibu onye na-eme mma ma elu m mma ọfụma ala sere ike nna nke ka ka ịmụ ngwe nna akwụ ọla dị pụkpọ yeyawure denyari ya na suyawure susamusigide goyo nna so ha ka. Kuka mutane su dinga kira ni mama mata Ọlájú púpọ̀ wọ̀ndé náà kè sókè náà aláìsà ọlọ́run máa ń bẹ̀rẹ̀ o lórí mo ti wà nù ilé ní bẹ́ẹ̀ kí n bọ́ mu ṣiṣẹ́ kí n ṣe ọmọ ọ̀dọ̀ wọn kí n sẹ̀wọ̀n lójoojúmọ́ n fẹ́ kọ́mọ rẹ̀ Ọlájú púpọ̀ kó nẹ ọmọ mi kọjọ nẹ́ra wọn kọjọ mẹ́mọ́ rárá wọn kí n mọ ọkọ̀ mọ́ náà lẹ́yìn kan máa pè mí ní grandma grandma òun fẹ́ rèé yẹn o ó dẹ̀ ti di ó ti rí wà lọ́yìí o ọlọ́run bá mi sáàpù rẹ̀ bá gbóǹtẹ̀lé wọn náírà wọn wọn máa pè mí ní iye ìyá ọ̀làdìpọ̀ di ìyàwó ọ̀làdìpọ̀ òun fẹ́rẹ̀ èèyàn ọlọ́run bá fi náwó sí o. nígbà wọn lójú lè tó gbé but dadi ẹ máa bá mi kó pẹ̀lú ẹ̀ i have asked myself time again and again pé kí ló jẹ́ kí n wà in love pẹ̀lú God ni but the feeling keeps growing dad. irọ́ irọ́ ló pa wà lọ wá àáké tó máa fi gé igi feeling yẹn dànù ní o tó bá tún gé tó máa tún gbó yọ sí kó máa gùn mú rárá rárá gbọ́ mi. ṣeré dádì ẹ má jẹ́ kí yẹn kàn yín èmi mo wà in love pẹ̀lú girl yìí ẹ jẹ́ kí ó jẹ́ business mi ẹ for the very first time in my life mo rẹ́ ẹ tó jẹ́ pé mind wà mutually explosive pẹ̀lú. explosive kí ni ló lọ gbé adélébọ̀ wálé fún mi ló ń sòyìnbó lórí fún everybody o ráwọn sisi o ráwọn ọmọge ń gbòòrò ni. wọ́n nice gan. a ní màmá yẹn nice she's peaceful she's scary she's everything. Yeah, she was a wonderful woman. she's very wonderful. ah ikú máa ṣèkà o. ó dùn mí gan. she's so nice. Mm. a ah, very wonderful woman. You are my only son. Mo ní kó má kọ̀ kó jẹ́ ní kàn mí. Ẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ sàn dẹ̀ náà. Mọ́mí ẹ ẹbí dáàdi ṣe báwọn ni diction lecturer. Èmi ni diction lecturer. Èmi ni ẹ o. Tí o tí o ń bọ́ ní sọ̀t. Èmi ló ń bá wí yẹn o. Sọ̀rọ̀ ẹ̀. Ah, sọ̀rọ̀ ẹ̀. Mommy, mommy, ṣẹ́rí After níbi kan come. Mommy, that's my lọ sí. yes yes afẹ́sáré níbi kan. a ní kíákíá wá ní ẹtì ẹ̀dúró rárá. yes mo mo ní appointment kan tí to keep. ẹ̀lẹ́ máa ń jà ẹ̀ so when next are you coming to visit us. agbára náà before the finish of the ending of this month ọmọ mà ó bye darling bye bye mo fọlọ́run sí yín o. ní how do you do ó ní very very fine ma ẹ eh? òyìnbó ní pavement ó basement ó lè lo his his ẹni very wonderful very and now it is before the finish or end of the. Ah! Ọlábísí olóyè àìdọ́sí you understand obviously Ọlábísí olóyè àìdọ́sí you understand obviously tó ti wá láti lé o níbo ló ti rí. mèké mi lè ṣiṣẹ́ yìí tí ọ̀gá mi bá fi lè fẹ́ mi n ti máa ṣe fún yín ẹ̀yin gangan ẹ̀ nílé rè. àti sẹ̀kínà ẹ̀hún ló fòfò ṣẹ ẹni kò jẹ dáadáa ibi tẹ̀ wọ́n dé àjẹjù bẹ́ẹ̀ lọ ṣẹ́rí bàbá ọmọ bá yín ṣiṣẹ́ yín débi pé ẹ̀yin gan ẹ máa nífẹ̀ẹ́ ibà. wo arábìnrin mhm, ibi tí mò ń gbé wo sórí ibi tí mo ti wá síbí wọ́n lé mi kó ń bẹ́ẹ̀ ni torí oògùn tí mo ṣe ó gbọ́ oògùn kà re owó kékeré la fi ń ṣe ìwọ̀n bá tí mo ní kó mú wá ṣáà tí mo fún mi kó wá gbà wo arákùnrin tó ń sọ yìí tí ò bá ti rí ẹ lójúmọ́ kò lè jẹun yóò máa pariwo ẹ káàkiri ni bó ti jẹ́ ni ẹ máa lọ ah, ẹ padà wá. èmi gan-an jọ yín lójú tí ó bá jẹ́ mi fi lè nífẹ̀ẹ́ mi bẹ̀ sọ. So ah tí bá máa padà wá ẹ̀rọ ọwọ́ mi. ṣé o rà ọmọbìnrin torí alẹ́ ní bá rí ọmọ ọlọ́yẹ kó máa pè é máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó mú ẹ wábi tó dáa ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ. ẹ má ti dúpẹ́ lọ́wọ́ mi. ẹ jọ kọ ṣiṣẹ́ yẹn lọ́sẹ̀ tó ni òótọ́ ló sọ fún ọ. sóòrí ohun tí ń sọ olo ní olo tó bá ti tẹ̀lé nǹkan tí n bá sọ fún ọ kékeré nìyẹn ẹ máa lọ. bàbá bàbá ẹ má jẹ́ kí tí ń ṣèlérí náà ẹjọ́ jẹnu eh. ẹ wá mọ̀ pé èèyàn dáadáa lèmi náà. ń jọ lójú ẹ máa lọ ẹ máa lọ owó òun ló ṣe kókó. Ah, màá ń yàn sí i. yóò dà fún ọ yóò dà fún ọ yóò dà fún ọ sábà mówó tí mo sọ fún ọ wá lè mówó ọ̀hún wá kékeré ni. ẹyin olórí burúkú tí ó máa ń ṣe pé abunú nìwọ olórí burúkú ọmọ kékeré tó mọ ẹ wá bí ìwọ tí mo gbẹ bulé lọ́wọ́ tí lè dùn àti sàmì sí àrùtọ wàá bá bó ṣe máa ṣẹlẹ̀ wàá bá yọ wàá bí kémi náà mo mọ̀ ṣe tó yẹn ẹyin ẹ gbà. ọ̀rẹ́ àwọn èèyàn yìí sì láti convince mi. Ah! ṣọ́ra àwọn ọkọ àti ìyàwó tó wá surprise mi ìjẹta ni mo ṣẹ̀ṣẹ̀ sọ fún wọn àwọn so shocked nígbà táwọn méjèèjì sọ pé àwọn máa register. ee eh, ah, that's the bomb. yes o. ah persistent ni o persistent ni tó bá ti keep láti máa invite èèyàn ló lè rí ẹ ìwọ má wọrí very soon wá ọ máa ṣèbàgbẹ́ pé o ṣògùn owó ni <laughs> o ní láti rí mi i wish you see me that time when i start every day mo wà discouraged but mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́ọ̀bí tí mo wà lẹ́nu. anyway me i just can't wait tí má ti dé club ten thousand bye. ah ọ̀rẹ́ mi. olè olè tí ẹ̀ ṣì dé ten náà tó bá ṣáà ti ní patience àti dedication wo. <laughs> Ah, ṣó tẹ̀ rí mọ́tò tán máa ń wìn nìyẹn ah, wọ́n lọ ó dẹ̀ rí o gbàdúrà bí o kọ́ fún mi kọ́kọ́rọ́ yẹn báyìí ṣe bó tẹ̀lé mi lọ oúnjẹ mọ́tò promotion nìyẹn ọ ìwọ ṣáà máa sọ̀rọ̀ lọ tó bá ti àtàsínwín àtọlọ́mọláńkè ìwọ ṣáà máa invite wọn tó bá ti kówó lẹ̀ ọba wọn fèrè díẹ̀ sí ọmọ èsì ni wọ́n máa gbà sápò ẹ. àbẹ̀rẹ̀ ah, àìkú àǹtí láti dé ten thousand báyìí èmi o kẹ́mi náà step up. ó ṣòrí tí wọ́n máa fi wá sílẹ̀ báyìí mo ṣe máa ṣe lélẹ̀. Ah, ọmọ yẹn kò ní lọ kò ní lọ. sórí ìkan tó láì kọ̀ọ̀kan. aṣọ lásán lè ní ìlà mọ́fla. Ah, Yankee Papa. Yankee. Ah, I see my dude. Guys, guys, guys. Eh? What's up? So good to see you guys again. Yeah, good to see you too. Mm. Especially because only three people by jury. Orí a máa yàtọ̀ kan. Tọ́tù ti gbà ọmọ ìkẹlẹ̀ tún rí this time. Ọmọ Shitu, mm. <laughs> the only child, <laughs> the best product promoter, and the strongest man enduring Olabisi's style. Ah, ah, kí ló dé? Faith, kí ni gbogbo nonsense yẹn sìn? You're simply jealous. Richard abo máa nínú gbogbo àwọn olóyìnbó Oxford thirteen oh five tó ń kó kiri yẹn which one have you found true love in which one tell me. Christ true love o Dìpọ̀ ọmọ etí kéèjẹ ni etí kéèjẹ náà ṣé ọmọ tó yẹ pé tó bá ń sọ̀rọ̀ bóyá nǹkan kan máa ń yun lọ́fun yẹn ni ṣé òun ló wá lórí true love pẹ̀lú nigga wake up wake up surely if you are dating somebody and your friends and family don't like that person It's just a waste of time. Tell him. Tell him. I'm telling him now. Stop, stop, stop. Please stop. Ah, kí ni gbogbo eléyìí? Ṣáwọn ló fẹ́ bá ń fẹ́ ìyàwó ni. Guys, guys, guys, guys, guys, guys. Kanye West, Kim Kardashian kọ́. Ṣé sọ̀rọ̀? Whatever. Let me clear my throat. Oh, oh, oh. Let's be very, very okay. She's very fine. She's very fine. Obviously. Guys, guys, guys, guys, guys. Sorry, sorry talk of the angel oh. mẹ́sìgì ẹ̀ náà ló ṣe wọrí fóònù mi sí i ìfẹ́ mi be right back ẹ fún mi ní èmi ní tẹ́lẹ̀ pípé sorry. Ọlábísí mi ọmọ dúdú you can't believe who I have in the house Richard àti Fẹ́mi ló ṣe wá kí mi sí ẹ ẹ bọ́n mo máa ń sọ̀kan fún ẹ mo ka mẹ́sìgì ẹ̀ ń sin mo rí ìfẹ́ mi brb ẹ eh, má máa shorten ọ̀rọ̀ ẹ má lo acronyms fún mi mọ́ She understand anything to mama máa send sí mi jẹ́ kó jẹ́ kó full ṣe understand express ara fully eh? gbogbo èyí náà máa ma fi help ẹ the more tó bá ń ṣe lé o lè improve ṣe understand eh? all right, all right, alright uh, I'll see you later this evening yeah yeah thank you. Mwah. Oh. I'm staying. I'm staying. I want to put it from operation. Obviously. ìwọ náà ti gbé ètò burú jù yẹn lọ rí òkúgbé òkúgbé náà ni. ó gbé nǹkan mi. ó jí ìlọ ẹwà tó mi ẹwà tó mi ẹwà tó mi mo kọ́ ni mo ń bá wí ni ah. kí ló dé tó ń ronú tó tó yẹn. ṣé ọ̀rọ̀ yóò tó o ṣé wọ́n ti pè ní sọ fún mi wípé ẹ̀fẹ́ kí ti ń gbé nílé ṣètò ẹ wo ọlájúpọ̀ pọ̀ sí ó dùn lọ́mọkùnrin ó dá ó lówó lọ́wọ́ ṣùgbọ́n kò wo ibi tí mo wà wọ́n mi ṣe mi ò ga tó lóbi and aside from fún òbí ẹ lówó mo ti nífẹ̀ẹ́ bọ̀bọ̀ yìí mo ti yóò fẹ́ ẹ̀gbọ́n mi ò ti sùn. ìrònú kọ́ ni solution ni ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ wà lágbára ọlọ́run ìyẹn ò ní kó máa ronú gbogbo ìgbà wàá máa túbọ̀ tẹra mọ́ ni títí tọ́lọ́ tó ti yẹ ẹ lóòótọ́ ni mo ní kó ṣe bí ọmọ mi ì ní sìn wọ́n lásán gbogbo ìgbà tán bá ní lọ́gànjọ́ òru àwọn fẹ́ ẹ̀fọ́ màá rẹ rẹ rẹ rẹ màá fẹ́ rẹ̀ ka mi mọ́ tán bá ní ọsàn bẹ́ẹ̀ náà ní híhó ọlọ́run á gbogbo yẹn á bá wa lọ́wọ́ sí ọlọ́run tẹ̀ ti stamp ẹ̀ báyìí báyìí kò fojú wò ó kò fẹ̀yìn wò ó kò fàyà wò ó kò ṣe báyìí gbogbo ẹ̀ ni kò ṣe ó máa wù ẹ́ ojú yín máa di mẹ́rin. fún mi gbogbo ẹ ni mo ń ṣe é gbogbo náà ni mo ń ṣe ẹrù náà mo ń fi gbogbo ẹ gbogbo ojú gbogbo ara gbogbo nǹkan fún gbà ṣùgbọ́n kò ní wo ibi tí mo wà á kò máa ṣe wípé òun. òyìnbó àwọn ibi tó wà ìwọ túbọ̀ máa ṣe báyìí kó máa wò ó. mo mi ẹ wá nǹkan ṣe sí àgbàlagbà mi ní tó wá nǹkan ṣe sí. tí n bá wá rí ìdùn ọlọ́run á fọ̀nà hàn wá tá a máa tọ̀. mọ́mì ẹ wò kí ẹ wá nǹkan ṣe sí mi. màá wá nǹkan ṣe sí mi. a lọ síbi tó ń lọ. ẹ wo mi lẹ́nu kọ́kọ́ mọ̀ mọ́ lọ́rùn ilé ó ṣáà wá nǹkan ṣe sí yẹn. àwọn nǹkan ṣe ọlọ́run àbá ọlọ́wọ́. Um, oh, no, no problem, no problem. I'll get back to you. Eshe. Mr. Chikuma, I'm so sorry to have kept you waiting. Am I being? Uh, no problem. More issues from confessory attendance. Uh, no problem, Mr. Dikbo. Okay, like uh, uh, we were discussing before topic me. Um, mo a lot of company tó máa market product brilliant companies tó market product just like your own. mú àyín náà fún yín bá mú à èmi tí mo jókòó síbi èmi ni mo ní mentor noodles. but menthol noodles confectionery with pasta mr chukwuma combination yẹn ìṣe wà fún ní ọ̀tọ̀ ní ayé candy ìpápánu ọ̀tọ̀ dẹ̀ láyé oúnjẹ. ah ah, ah oh, mr dipo ìwọ́ta fẹ́ yẹn ń lè kú after all those things ipa pakita all pass ọ̀tàgbọ́ nǹkan tí mò ń try láti sọ ni wípé company mi yìí for more than a year now ni mo ti ní ó ti wà lọ́jà for more than a year it has been in the market but mi ò tí ì pa owó so the problem now the problem now na I want to make money and that is why I came to you because I know you are a marketing man that is very very good gotago so please Mr. Dipo the money I'm using to buy diesel for this my product is killing me already because I just pray that I don't I don't get indebted. That's quite unfortunate actually. But um ṣé product yẹn náà Yes, yes. Um, ṣé mo taste ẹ? So sure, why not? It's nice. Yes. Not. Mm. The taste is excellent actually. Taste yẹn ó okay very ó wà very okay. Thank you. And quality yẹn ó wà okay ó wà okay so mo kàn imagine taste tí product yìí máa give after tó bá ṣe tán ó wà very unique in its um, own way so kí ni mo lè ṣe fún yín sìn. good mr dipo chukwu gozie ege god will bless you otago now listen i am a sad man i am sad because i invested a lot in this business inú mi ò dùn rárá rárá rárá nítorí ẹ̀ mo fi wá báyìí nítorí pé mo mọ̀ wípé you are a very very good marketing person look I thought about the whole thing you know as in kí ni a lè ṣe tí yóò máa boost you business mi padà tí màá fi rí owó mi as in my money mo fẹ́ ṣe nǹkan tí àwọn ọlọ́jà marketer like you people tẹ́ ń pè ní promo buy. ó ti di dandan kí product mi ta o. bíi kí àwọn èèyàn ra kátàn kan uh, buy one get one free àtún fún wọn lẹ́bùn the more tó bá tó bá ń ra you know laptops ipods you know phones everything tó bá tún possible kan ìdíyẹn mi a tún sọ fún wọn pé wọ́n win ilẹ̀ wọ́n win ní mọ́tò you understand because owó ni mo invest Have invested money have to make money back so Mr. Tipo please I need your assistance very very well don't worry about money ọ̀pọ̀ ego ń gà yege ego. Let go, please, just do this thing for me. I am a desperate man, very, very desperate. <laughs> well, Sherry, promo fún products ìyẹn ò problem at all. But it will be an obvious waste of time, money and effort Teba bá ní kẹ́ tún máa understand? Then mo wà a little bit disappointed in yín because in tẹ́ fẹ́ ṣe yẹn sincere. That is máa ṣe promo wa ẹ̀ tẹ́ máa tan àwọn èèyàn kó máa jẹ nǹkan tí wọ́n dẹ̀ ní jẹ́ kó dáa. An advertiser like me should not be the mastermind behind such a travesty. Eh, Mr. Chikuma? Me ò rethink sí nǹkan tẹ́fẹ́ tẹ́fẹ́ dáwọ́ It's not fair. I, I, I don't think I can oblige you. I'm sorry. Uh, Mr. Dipo, Oh, akẹ́kọ̀ọ́ kì í nà akọ. Èwo ni gbogbo story to ń fún mi Eh? I said I've invested money. I want to make money. You are, you are telling me I should close company. I should get a new nutritionist. And listen. If it is money, ngeyege ego. problem, Mr. Chikuma. My dignity is at stake. What about the integrity that belies this job? Eh? Dignity. oh. So, Emma Bino, I can't um, actually get along with that. I need to get back to some things, please. Tell my mind. gba bó ṣe wọ bọ ìlà nípa lọ́wọ́ nípa lọ́wọ́ búùtù ẹ náà. ee ee tó bá ti mẹ pé o ní lọ́wọ́ kánwà tàbí kò wọ búùtù kó síbi ẹ o ní pèpè láwa o play don pass fún náà. i'm not in the mood jọ ah. i just want to train like this. but dúró náà dúró náà ó ṣàrí gbogbo àga ìta wà bí ìwọ náà lọ́wọ́ bàtà náà tàrí là ń bẹ̀ sọ náà ẹ o ṣe máa jẹ́ the only person odd. ee tó bá ti mẹ pé o ní wọ please give me the ball. mi ò wọ bàtà ah, tẹ bá lè mọ pé lè bá mi play kẹsàn jọ. tí kò bá ti wọ boot kò play play play play play play. n bọ pass. má má bàtà guys guys guys ẹ jọ ẹ dúró ná ó dà pé fóònù mi ring ó lè jẹ angel mi ló ń kọ yìí nà <laughs> ó lè jẹ bẹ́ẹ̀ mi ló ń pè mí yẹn. mama dagba mama dagba. mo mọ̀ ẹ́ pé ọmọ lábísí yẹn ló máa pè wọ́wọ́ ọmọ i didn't i doesn't yẹn. owó ìfọ ni mo dẹ̀ ti sọ fún títí tí kò fẹ́ gbọ́ ọ́n ló mọ̀ wọ́n jà ń lé ọkàn nǹkan ayé o. kí ló ṣe ṣe vulnerability ọmọ yẹn kò yé pé ibi tó ti ń ṣiṣẹ́ yẹn gùn dání. ó make a very vulnerable now gbogbo àwọn bàbá yẹn gbogbo àwọn ọkùnrin ẹ̀kọ́ máa ta sí ẹni àwọn. káàdì ẹ̀kọ́ bílíì náà kò fẹ́ gbà wọn ló mọ̀ wọ́n jà lọ́rùn. ó ga o. ti bó lòdì bá mi dé tẹ̀lé. wẹ́ẹ́ mi ní choice. ó ti fún ọ o. guys guys guys guys guys guess what? what? then talk of the angel angel mi ló pè mí mẹ́rin òun ló pè mí I told you then <laughs> I'm in love. <laughs> má bínú jọ lórí ọ̀rọ̀ rẹ seriously but seriously ọmọ kò kàn mí really like kò kàn mí o kí ló rí ọmọ ẹ̀ mo ti sọ fún ẹ over and over again. èmi àti ẹ ọ̀rọ̀ láti di mọ́líkì kò sí nǹkan tó lè yà wá. but you know that that job she does makes her very vulnerable. vulnerable to what? isn't it obvious? it makes her open to men's advances. Uh, as in. everybody is vulnerable at one point or the other. okay so gbogbo vulnerability tẹ́ ń preach yẹn kò bá mi lára mu mẹ́ I I don't have time for that. <laughs> see see <laughs> ṣé ọmọ ọlábísí olóyìnbó yẹn i doesn't. àwọn tí wọn kó kiri ṣọ́ọ̀dà tó ní ká tiẹ̀ face fact. Eh? àwọn girlfriends tèmi wọn wà fẹ́rẹ́bù rárá gbàgbé pé lójú pàkọ́ wọn da bàjẹ́ wọn da jù. really nigga chill man o ní láti tó èrò ẹ̀ pa àbí bàbá kí ló rò. we are living in a world where everybody is vulnerable so man èmi àti ẹ i understand that. wa yẹn ló máa ta. but you more to temptation. si si si si temptation. ọlábísí olóyìnbó ìtẹ ló wà vulnerable èmi ò mi wà vulnerable àwọn girlfriends mi kàn wà. ẹ̀yin lẹ mọ̀ ẹ̀yin lẹ mọ̀. wọ́n jà lẹ́kì tó kàn ládùúgbò play on but má má play fún play play play play play. àgbàyà lè ní The point is, I don't expect you to know all the words in the dictionary. But I expect you, each and every one of you, to speak English properly. Anywhere. That is what's most important. Now, I've collated the results from last month's test. And I can see some nervous faces there. <laughs> okay, let me not keep you waiting. You all did very well. A lot of I am very impressed, very proud of you all. Now, this month is a different month. I expect you to work as hard as you did last So today we're talking about verbs. Who knows what a verb is? What is a verb? is a word used when it's necessary. No, not quite. What is a verb? A verb is an action word. An action word. That is what a verb is. An action word. Everybody? An action word. Brilliant. Um, today, I'll give you examples as we go along, but we're looking also at pronounce that? Concord. Again? Concord. Brilliant. Now, what is concord? It is an agreement of words, basically. But we're looking at it in context of verb and subject. That is an agreement between verb and subject. Hmm. John is running. Yeah? John is running. Now it's a singular subject, is it not? The a singular subject being John. Now what is this? This is the action, is it? This is what John is doing. That's the action word. That's our verb. And don't forget what we're looking at today. We're looking at the agreement between them and subject. So what is this? It is subject. This is the subject. This is singular. This is the action. This is the agreement word. Do you understand it? And it's singular because the subject is singular. John is running. Now, what would it be? Jack and Jill is running or Jack and Jill are running? Jack and Jill are running. Why are? Because we're talking about two persons. Plural. That's it, because we have two subjects. And what it simply means is that every time you have a plural, as opposed to singular, whatever comes afterwards must also be plural. Do you understand that? Yes. Instead of using is, we would use are. Ah. So who can give me other examples? Devon and a mother are going to the market. Brilliant. What's the action in what Devon and a mother are going to do? Going to the market. And what joins it together? What's our word in in that, what's the plural word that we've used apart from the subject? Ha. Ah. I need all of you to concentrate. Are you following what we're saying? Yes. yes. Do you understand it? I want, I want to, okay, all of you, 10 examples now of both five singular, five plural. Let's go. Write it down on your papers. 10 examples. Okay, when you're doing this, take into cognizance the fact that you have singular subject and plural subjects. Plural is more than one, it's three. Singular is one. So any action that comes after that, the word that would follow, the proper word, must follow that, plural or singular. Okay? Very good. Okay. Everyone, five examples of singular, five of plural, minus the two on the board. Okay? So the first two are out, give me five points. Okay. Don't forget singular and plural. singular. Okay? Thank you. Thank you. Good. Flavor. basket, pocket, target, area, cool. No, no, no, no, honey, honey, honey, honey, hold on, please, hold on, hold on. Well, actually, Moti Dodo, dọ́dọ̀ teacher èmi I ẹ sorry, Lenny, And she I rightly said, gbogbo nǹkan tó ń kọ́ ẹ̀ improve. But you're still making some errors here. Miwewa, sorry darling. I heard you say glory just now. g-l-o-r-y glory. Eh? kò sí nǹkan glory the right pronunciation is glory say that. glory. oh oyin oyin fi gbogbo ara pè pé dáadáa it's a long o sound after the l so we have glory. glory. very good boyi short so glory. glory. beautiful then we go to pé cooled nísìn. ẹrí tó ń rí bẹ̀ yẹn tó ò ní láti fẹ́. Ah, ah, òyìnbó kọ́ ló kọ́ síbẹ̀ ìṣó máa gbé yẹn sọnù ni. very well ṣòro ìbò tó spẹ́lẹ̀ ní could yẹn gan-an òun gangan ló sọ pé a máa pè ní cooled and not cold o oh, need àti pronounce l yẹn mọ́ try again. cooled. very good then tó bá fẹ́ transcribe ẹ̀ á jẹ́ k. U D ṣòro pé kò sí L ń bẹ̀ ìwọ náà tún try again. K U D could. could bó ṣe máa pè nìyẹn. bọ̀ kí ló yẹ táwọn fi ul sí táwọn bá fẹ́ ká pè bẹ́ẹ̀ ó dáyọ̀ lórí rújọ. kò ń ṣe bẹ́ẹ̀ kò ń ṣe bẹ́ẹ̀ a need àti fọkàn sí náà ni ah, nítorí ẹ̀ náà la ṣe lọ́ọ́ léwe ká lọ kọ́ so we have to distinguish ourselves from those who never had the privilege to do it. She understand? waste of time then since tó dẹ̀ ti gbà yẹn ó yẹ kó lè gbà yìí tó tẹ̀lé. oyè ní element l yẹn díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ká ní kó yọ kúrò kó ní ìdásí wa ń bẹ̀ so it should. okay. okay. now let's go to the third word. ṣòro ọ̀rọ̀ kẹta yẹn èmi á spell ẹ̀ ìwọ máa pronounce ẹ̀ ṣó yẹ s a y try pé pé náà bóyá máa get it. sẹ́ẹ̀. Mm, oku dear. Try again. Say. Say. Very good. It's pronounced say. However, twist kékeré kan wá wà ń bẹ̀ fi s sí Show ṣó yẹ ń sìn jẹ́ tún spell ẹ̀ kó ba lè gé ẹ̀tì ẹ̀ láti s a y s try kó o gbé o máa says. Hmm. kù díẹ̀ sórí s tó wà bíbá yẹn ìyẹn ò túmọ̀ sí pé a máa pe bó ṣe kọ́kọ́ pe alákọ̀ọ́kọ́ yẹn say yẹn say ni right then tó bá ti wá add s mọ́ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti transcription ẹ̀ á wá di s e which is a short air sound and a z. Hmm, that máa fún wa ní says. ah hey, s a y ó di says okay says. Okay. ìyẹn wàá fún wa ní says. Ọládipúpọ̀ says. very good <laughs> give me a kiss for that. Okay. ok jẹ́ ká lọ sí the next one ṣorí kan tiẹ̀ wá sí pé àwọn èèyàn máa ń lò dáadáa even in big offices you see them using it in everywhere so mo máa spell yẹn sìn so get me. G double O G L E google àṣe class lẹ́ni. very good <laughs> èmi náà máa ṣe mistake yẹn tẹ́lẹ̀. that's beautiful <laughs> that's Shemo, beautiful. ṣeré yìí táwọn èèyàn máa common mistake yẹn tó máa sọ pé lọ google okay. I know that one means spectacle. Oju, oju. Yes. Google here is when you're making a research over the internet. Yes. More like an internet application. Then eléyìí mo tún like again. B A S K E T. Oh, basket p-o-c-k-e-t pocket now t-a-r-g-e-t e target. okay o try but níbi àwọn ìparí gbogbo ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn òun ló ṣe kù díẹ̀ kò get yẹ. Hmm. sori b-a-s-k-e-t yẹn you pronounce it basket. like k-i-t. very good hey! basket. then èyí tó tẹ̀lé the same thing tó gáàdì ìgbẹ̀yìn basket náà ló ṣe lé wàá pè ní pocket and target. and target. Ah, okay oh. all right mo fẹ́ kó pronounce ọ̀rọ̀ yìí b-e-l-i-e-v-e. E e. Uh-uh. so try belief now. Oh, uh, leaves there kò ń ṣe belief ọ̀tọ̀ ni belief ọ̀tọ̀ ni believe. ẹ ah, na v v v. v e gangan tó wà ń bẹ̀ yẹn òun ló jẹ́ kó mọ̀ ló jẹ́ kó yẹ kó mọ̀ pé v sound ló máa fún and not. no that's a natural eh? that's a. okay Normally, all right all right oh, okay need. let me try believe. very believe. good very believe. good. so while this is believe this is belief ṣorí belief yẹn ìyẹn ni noun ẹ while believe is the verb form of belief. okay believe believe. Believe. Very good. Believe. <gasps> Mr. Chukwuma, Oh, rèé, but Maria rí alert <laughs> oh Mr. Dipo, kẹyìn Eh? Show you what ìwọ ti But ni? Pé what's up? wọ́n sọ and tí eégún ẹ̀ <laughs> atẹ́gùn kọ́ mr chukwuma atẹ́gùn kọ́ ah. atọ́kùn. àti atẹ́gùn o àti atọ́kùn o ọjọ́ ẹ̀ <laughs> listen you did a very very fantastic job. because of you i'm now back in the market and doing very very well inú mi dùn púpọ̀ gan gan. ìnáwó yẹn nà èkó look those that like me i like those that don't like me i don't like ẹni fẹ́ràn mi mo fẹ́ràn ẹni tí ò fẹ́ràn mi mi ò fẹ́ràn. ọ̀tàgó. Now, let me tell you something you don't know, Mr. Dipo. Henceforth, henceforth, ị gonna na-abịa na yard. My yard be open to you. Ụmụ nǹkan tí mò ń sọ, wàá máa at any time. Wà free pè me, for anything, any assistance that you now can render, please don't hesitate to call me. So, Mr. Dipo, as it is right now, Yatago, Munagi, we are one big family. If you got this thing in here, this brown envelope, where I give you, I give you. I know say you don't see the alert. I know say you don't see everything. This one, na im oyibo people dey call token. Na token ni mo fún ẹ so. So ti yẹ. Uh, once again, Mr. Dipo, I'm very, very grateful. Hey, no problem. I appreciate it. Ẹ ṣé gan. Ẹ ṣé gan. Kẹ́lẹ́ máa wọjọ́ ẹ̀ mú advice ni pé ah, Kashibai, Kashibai, Olerinpe workout from company See Now you're doing good. you understand? If all our business people could do this, then we have a better market. Oh, is you, know, but, uh, <laughs> products and all that. Yeah, Udo, Udo, Delegi, Udo, Udo. Uh, uh, meanwhile, like I said, eh, come around, kai tang kwa bi, tai si You understand? No, no problem. No problem. No problem. I have noticed that some of you make the same mistakes over and over and over. And these are common words that are mispronounced. So, I'm going to call on you. When I call on you, I'll pick a word, you pronounce it for me. Juice. mm Again? Juice. Can you hear that? How did she say? Juice. Say loud and clear. Juice. She said juice. Now, this word is not pronounced juice, it's juice. Say it? Juice. Juice. Juice. Juice, juice, juice, Jews. Hmm? Jews. Mm hmm, -hmm. It's like a juice. Who juice. Jews. Jews. Jews, not juice. Now it's because of your your Yoruba. You know, because your first language is Yoruba and you're comfortable speaking Yoruba. So we call it the Yoruba factor when we hear around. It's your Yoruba accent that is affecting the way you pronounce some of these words. It's not juice, but juice. Now, loud Sure. You are losing it. You know why you are losing it. Now you are making the same mistake that a lot of people make. They want to speak for them as opposed to speaking English. You just say ch There's no L, there's no R, it's a check. Okay? Yes. Tongue. Do you know why that is wrong? Because it's pronounced tongue. It's almost an R word. It's pronounced tongue. Let me hear you say it. Tongue. Let me hear you say it. Tongue. Tongue. Tongue. Mm-hmm. there's no or in, in tongue. It's a tongue. The proper pronunciation is huh? Yes, it's a tongue. It's not an or. It's more of an r. Again? Tongue. Okay, we'll work on that later. Uh, let's see. There's no such thing as a fair. A would mean that this is an E, would it not? What is it? Third. What? That's an O. And what would the pronunciation be? Third. You just said the same thing she said. Oh, you see. I don't believe you made that mistake. Sometimes it's not easy, Mom. I know, but you've been doing so well. I expect you to give me the proper pronunciation because this is not an E. It's an O. So what is that? Fork. You're still putting the E. It's a fork. Oh. It, I know there's a dirty word, that's not what we're saying, that's pronounced differently. And I will not teach you such words in class. But this is a fork. Okay? Fork. Well, close enough, but living fork. Fork. Thank you. What is this? Hi. Pressure. Now you must be careful when you're pronouncing words that you don't do too much of RP because then people will not understand you. It's pressure. Pressure. Brilliant. Um, who can pronounce this for me? Who's confident enough to pronounce this? Because you know this is one of the words that is commonly disturbed by our Yoruba accent. We tend to put H where it doesn't exist. Okay? Ask. Ah, say it with confidence. Ask. Ah, let's hear everyone. one more time. Ask. Ah, brilliant. That is ask. And this? Vision. Vision. So these are some of the common words, and I want you to watch you have to listen to yourself when you speak. Okay? It is important that you listen to yourself. And you must also be able to hear the proper pronunciation of the words. Okay, I'm going to teach you guys next month. We're going to start transcribing. That's a whole lot of work, but it helps you put the proper emphasis on certain letters. Okay? So we're going to start that next month. So it's, it's, it's a bit hard, but what actually. Transcribe. Transcribe. Subscribe. Transcribe. Transcribe. Transcribe. That's it. So we're going to start from that next week. Now, Cool. very cool. and moreover the, the subject is very very nice. I'm telling you. I love the way it ah. is. Ah. Come lovely. Tommy. I'm expecting him. Yeah, it's very very bad. I'm thinking about it. Ah, madam. How's everything? ṣé ẹ dẹ̀ ń rí improvement lára students. in fact madam mo rí very wonderful improvement lára ẹ̀ ó ti change gan seriously. what used to be latest what is the latest <laughs> eh? what used to be glory what is the glory and what used to be message what is the message ó change more <laughs> seriously. in fact only one of the best students tí mo in class. wow no doubt. No most doubt. improved i'm no very doubt, proud of her. No kú ṣe thank you ma take care. no problem. bye bye ma. Wow. máa wá fi àyà gbogbo rọ́bìsì ẹ̀ èmi máa kọ́ fún wọn ìgbẹ́kẹ̀lé ọmọ mi ni àwọn ọládì pọ̀ fàmìlì máa ṣí wọn jù wá àwọn méjì ìfẹ́ mi. ṣeun mo ra yí ẹ̀ báyìí ìwọ nìkan oríṣiríṣi kọ́ lọ kí ló ń ṣe ẹ náà pẹ̀lú gbogbo bí mo ṣe ṣe fún ẹ nígbèsí ayé ẹ kó o ṣáà máa dà mí kó o máa já mi jẹ kó o máa bà tèmi jẹ òun ló kù ẹ kú. mo máa rí bó ṣe ń gùn yìí. lẹ́nu ẹ sọ o. mi ò rí nìṣe mo ń kọ ibẹ̀ yẹn ni mo gbà mo wá ní má kà ló lò ó mọ nǹkan ṣáà make sure pé one hundred prospects fún kí wàhálà ẹ má bàa já sásán. ṣùgbọ́n bí mi jẹ́ kí n explain ṣé mo ṣe gbá bíbá yìí. lẹ́nu ẹ sọ òjọ́. ẹ tẹ́ ìdúró ní bá wà ní sọ. ó máa padà bá ti dùn owó ò máa ní pẹ́. ọmọ Cairo dùn mo enjoy ara mi àmọ́ gbà tó bẹ̀rẹ̀ ogun ni mo gbà á lọ sí Dubai gbà tí mo wá dé Dubai ó oh, ọmọ ah mo gbádùn ara mi tó jẹ́ wípé ọ. Oh. ọ̀rẹ́ mi ṣàánú èmi náà bá mi ṣe pálí mi kémi náà bọ́ sọ̀hún ṣùgbọ́n wọ́n ní aṣẹ́wó ló máa lọ ń ṣe lọ́hùn-ún torí gbogbo ẹni tó bá ti lọ sí Dubai bẹ́ẹ̀ yẹn aṣẹ́wó lẹ ló ń ṣe ọ̀rẹ́ mi ṣé kì í ṣe aṣẹ́wó ló ń ṣe o. ibi tẹ́ máa ń ṣe mistake yẹn sọ fún mi ìlú wo ló máa dé tí ò ní sáṣẹ́wó. ẹ ẹ wò ó ìwọ ti láìké jójú ti ẹ fi tọmọ rẹ jójójójó kéènì. ó ti gbọ́ latest Ọlábísí ọmọ dúdú hmm. eh. mo lè fi gbogbo ilé ayé mi mo lè fi búra lé lórí in fact ogun rèé ogun ló fi ṣe gbogbo yẹn múlẹ̀ i'm telling you sori kọ́kọ́ tó fi so bọ̀bọ̀ yẹn ó ti ó ti ó ti pa ó ti pa ó ti pa ó wọ́n sọ kókó wa sọ sí mi bẹ́ẹ̀ omi yẹn wá ti lọ ó ti lọ ó ti lọ ó ti lọ omi yẹn wá ti lọ tó yẹ pé wo gbogbo àgbálá yé ìbò ṣètò kò sí babaláwo kan tó lè gba bọ̀bọ̀ yẹn lọ. lóòótọ́ ìwọ náà wo tí ò bá kí n ṣoògùn wo mi. ẹ jọ ẹ wò seriously kó má kọ́ dàbí pé bóyá mo kàn ń sọ̀rọ̀ bóyá mo kàn fẹ́ sọ̀rọ̀ yẹn ṣé mi ìdá tó lọ́mọ obìnrin ẹ̀hẹ́ ò ṣe ṣó wáyé kí bọ̀bọ̀ yẹn rírù mi ẹ ṣó yẹ kó rírù mi ẹ kó má fẹ́ mi kó má wò pé wà ọmọ lélẹ̀ yìí o kó òun tiẹ̀ fẹ́ ọmọ ilé yìí o wà ló ń fẹ́ o lábísí àìdọ́síntì àìdọ́síntì ẹ ẹ thinking is low àwọn òyìnbó òṣì ẹ̀ tó máa sọ yẹn wọ́n àti ẹ̀mọ nǹkan tó tẹ̀ jẹ́ bàánú ọkàn fún mi ṣọ̀kú tí bọ̀bọ̀ yẹn bá ná kọ́tà owó tó lọ lórí ọlábísí yẹn ṣọ̀kú má ti túṣù jù báyìí lọ ó wá lówó lérò bí tó bá ṣe wá gbọ́ ọ̀rọ̀ àwọn òyìnbó tí bí ṣe ń san sẹ́n wá ti mọ̀ pé eléyìí òun gbóyìnbó ju òyìnbó fún ara ẹ̀ lọ. ìyẹn ló wá ń bí ìfẹ́ ó ṣe gbà fọ́ọ̀gá ẹ̀. no mi bí ìfẹ́ mo kàn sọ pé inú àwọn kan bẹ̀. ṣeun. in fact olúwa ṣeun kan ló yẹ kán máa pè é èṣù ṣèyí gan-an lórúkọ ẹ̀ èké yìí ló ṣe títí títí títí títí fún mi lórí fóònù mo ní kó fọmọ ọlọ́mọ sílẹ̀ fọmọ ọlọ́mọ sílẹ̀ ò ní gbọ́ wọ́n má dá lóhùn títí ẹ o ah, ah, títí ẹ náà dẹ̀ wà lára ẹ fọmọ ọlọ́mọ á ah, má dúdú mi. ṣeun kí lè tó kàn tí ẹ lè kàn sí lẹ́rìí ẹ̀ fún mi ṣá. ìwọ oní ayọ̀ ọ̀tọ́ sẹ́mi pẹ̀lú adúrú ogun tí mo làjà inú ẹ̀ ò lè má dùn fún mi kó má bá mi yin ọlọ́run lógo ṣeun kí ni mo ṣe fún ẹ tó jáwọ́ lọ́rọ̀ mi ẹ bá mi bẹ gẹ́ọ̀ yìí náà àbíwọ̀ náà kọ̀ ṣeun onírànsì mà ní ẹ̀ ìwọ fẹ́ pé kò sírú kírímínà náà láyé ìtòòdè ọ̀ràn ah. létí ni ṣé omi ò máa ràn ẹ̀ dáhùn ìwọ ní ayò tán sẹ́mi àfi kó máa bà mí jẹ́ kiri kí ni mo ṣe fún ẹ ládùúrú bí mo ṣe dúró tiẹ̀ ọ̀rọ̀ mi ló máa fi ṣe breakfast ọ̀rọ̀ mi ló máa fi ṣe lunch ṣé ọ̀rọ̀ mi ló fi ṣe supper kí ni mo gbà lọ́wọ́ ẹ kí ló dé tó jẹ́ kí sọ̀rọ̀ ọba yìí jẹ́ òṣì destructive personality wo ṣorí tó o bá jáwọ́ lọ́rọ̀ mi blade ni máa fi ń mú sí wẹ́wẹ́ I swear to God ìwọ ìka olórí burúkú ọ̀rẹ́ òṣì mo ti fi ẹ́ sílẹ̀ nìyẹn ìlọsíwájú ni tèmi mi dẹ̀ ní ẹ̀fà lọ sẹ́yìn mọ́ tó bá máa sọ ìgbọ̀n bí orúnkún ni kò ṣe. you deluded ramshackled irreparable life. wọ́n I need to get out of this place. ìka burúkú oníbàjẹ́. kí ni mo ṣe fún gẹ́ọ̀ yìí náà kò ní nǹkan méjì láyé ọ̀rọ̀ mi ṣáá o ò tiẹ̀ tiẹ̀ lo ìwé kò jáwọ́ lọ́rọ̀ mi kó wá wo bí ilé ayé ṣe máa lọ síwájú. sórí ẹ ṣeun sórí gbogbo àwọn ọkọ tó kò gbọ́ ọ ti pè é ṣeun. kò gbàgbé ó yinra ẹ ni ìbọn yẹn ó yẹ ẹ kó gbé sọpọlọ ẹ sì kó yinra ẹ pa. kò yẹ kú straight. sórí gbogbo àwọn ọkọ tó kò gbọ́ yẹn kọ́ ni mo sọ ah. láti a to z ni mo gbọ́ lẹ́nu ọ̀nà. pẹ̀lẹ́ kò sọ̀rọ̀ lẹ́nu ẹ̀bẹ̀ wo ló sọ fún ẹ fọ̀rọ̀ lọ́rọ̀ sílẹ̀ wàá sọ̀rọ̀ ẹ̀ lálẹ́ wàá sọ láàárọ̀ wàá sọ lọ́sàn kí ló dé títí ẹ̀ náà wà lára ẹ̀ ó tó ń sìn fọ̀rọ̀ ọlọ́rọ̀ sílẹ̀. jọ̀wọ́ bọ́jú kọ́tà jọ sọ yẹn jàre ṣo ní kékeré náà sọ. Christ! Ṣé guy you blind ni? Then he should have me. oh this fool so èmi ló digun wá bá then bọ̀bọ̀ yìí já wèrè ṣá. bàbá rẹ ló ya wèrè wọ́n yẹ lọ́nà lẹ́nu sẹ́ni ó yẹ kí n ṣí ẹ gan ni kí n kọ́ ọ̀rẹ́ pọ̀pọ̀ ṣùgbọ́n bí àwọn máa lọ rò pé ó yọ̀ lẹ ló ń fẹ́ àbíkí náà tó fẹ́ nọ̀dà. this is so irritating so èmi ni ìwọ ló kó gloves ìwà bá tó fẹ́ bájà mi. ọ̀rọ̀ ìyẹn lẹ̀ mi ò fẹ́ máa jù lẹ̀ èmi kò kọ́ ọbẹ̀ kó pè ní o fẹ́ máa fò ìbò ṣe kí ni o fẹ́ máa fi halẹ̀ ọmọ kò jáwọ́ lóríta I am alright. <laughs> This and me and my family business. Jesus Christ. Ogbon Ogbon wey n lọ My friend stop you suck man. Fingernail mi lásán ló máa tú ìlú lẹ́gbẹ̀ẹ́. I don't need to be ensued in a brawl with you obviously. Òkú tán lójijì. Òkú olè tó pọ̀ tó yìí. Ẹ̀yàn méjì ni kó wà. Èyí tí kó wà yẹn ó ti tán. Má wọ̀rì eleni eloni jeru ẹ kó gan tó ń ju ẹ lójú this girl is mine man you've lost it you've lost it for decades man you've lost it. mo ti gbọ́ time you gave it up. má wọrí ìwọ ṣáà máa sọ lọ. jeez i can't believe this is happening. ẹ má wọrí sóyè ẹsìn sóyè gbogbo òyìnbó tó ń dalẹ̀ yìí ní tiẹ̀ ayé rárá ìdájọ́ tó kù lè ní máa fọ ẹ̀ owó wèrè. o ti léṣe o ti léṣe o yé yé o ṣe. ọ̀pọ̀lọpọ̀ àti ẹ̀kọ́ ẹlẹ́nu wò yé. o jẹ́ ní london yé. kò sẹ́ni náà sọ fún ọ̀sìn kó dání ọwọ́ ti kọ́ lọ́kùnrin. bá ọmọ ilé wa nítorí ọmọ ẹ mi ò ní problem pẹ̀lú yẹn at all ṣùgbọ́n ibi tógun ti máa jà ni pé kó wá ní tìtorí ẹ o. wo bí mo ṣe ń wo wà àti caveman tactics ẹ ẹ̀jẹ̀ kan ru lórí rọ ìdọ̀tí òṣì alábàṣà òfò kan báyìí you think I don't know ṣàkúrò lọ́nà fún mi. níbo ló ń lọ. má jẹ́ kí ìyẹn kàn ẹ́ sórí if I ever allow you to use me again then I'll be a fool. use you darling use you ṣé ojú ẹ̀ fọ́ ni o mọ difference láàrin òótọ́ àti rọ́mọ́ ni <laughs> i see so bọ́bọ́ gavraj yẹn òun ló jẹ́ kó máa misbehave sí mi àbí. you got it wrong i have not left you because of Ibekele's father ṣùgbọ́n ọmọ lálẹ́gbẹ́ tí wọ́n fún lóyún nítorí ẹni mo ṣe fi ẹ́ sílẹ̀ you deceitful animal. oyún níbo ló ti ń gbọ́ gbogbo játijàti. bẹ̀rẹ̀ lọ́wọ́ orí àtàyà ẹ. excellent gbàgbé anything. Thanks for reminding me. Tí ìwọ bá ṣe ìyálé ẹ̀, jati ẹ̀ játijàti yẹn kò ya ìyàwó ẹ̀. Ìwọ àti ìyá ẹ ni ẹjọ́ máa fi ọkọ̀ náà. Ìwọ lò sí ọmọ ilé mo ṣú ọlọ́mọkan adélébọ̀ idiot. Jẹ́ kí n sọ fún ẹ, ọlọ́mọkan ò kì í ṣe àrùn tó bá máa sọ di ọ̀gọ́ ní kò bẹ̀rẹ̀ sí ń rò Mo ti fún ẹ kó máa mú lọ. You've achieved your objective right. See, carrying his baby. You can kill him. Whose baby? Oh my sweetie. Oh my. ọmọ yẹn? Ọwọ́ ẹ̀ bá jálẹ̀. Ọmọ ẹgbẹ́ bíi láti ní ọba di iyọ̀. Ọmọ kan tí ọwọ́ ẹ̀ bá kan ọmọ mi, ó máa kiri gbó síkú ni. Torí pé àwọn To wà ní street tó ń ta gálà wọn tí ní to tó le to lè họ́ọ̀kì tó wọn. Ó dà kórè ẹ̀ ti dàrú. Gbájẹ́ gbin sọ fún ẹ̀ ṣòro ọmọ torí ó ti lóyún kò lè sí ẹ madam black dog mo kì yín mo láìkí yín o ó mú yín dágbọ́n o mo rí bẹ́ẹ̀ mi ṣe ń pì pẹrẹpẹ bíi typewriter ẹ ti ṣe èrè. ẹjọ́ ẹjọ́ egungun àyà ẹ ló wà sókè olórí burúkú ọmọ yẹn ṣọlá ọmọ yìí ọmọ alárùbárí kẹlẹ yìí ó ti lóyún. ariwo fowó lẹsẹ kan pariwo ẹyọ ṣe olórí burúkú. hamidu ọkọyàwó tètè bá sọ tó bá bá sọ torí bó ṣe wà yẹn ó bá kó gbogbo pálukú ẹ tó kó sínú ilé ẹ ó ń lọ báyìí kò ní padà mọ́. ẹ rí mo ṣe ń wo ìyá àtọmọ yẹn olófò lẹ́yìn méjì you cannot do more than a dead rat ẹ̀yin méjì tó ti máa bá yín fà wọ́n ti ẹ̀ ti sílẹ̀ fún yín kẹ lọ òkú àtàyè ẹ̀ kẹ́pin kẹ roast ẹ̀ kẹ sọ ní súyà ẹ̀ kẹ́ lọ sọ ní fún yín. ó yà lọ pẹ́lú ẹ̀ sì kó máa lọ. ìṣòro ìgbà tó jẹ́ kojú ti rí. mo wá ah. egbèrè pẹ̀lẹ́. dídè lọ. police dog wo jíjẹ jíjẹ má jẹ́ kó lọ ṣáà ọmọ nù gẹ̀ẹ́sì jẹ́ kí wọ́n máa gé bàbá ẹ̀jẹ̀ àdé máa bá ṣe rí àwọn epo pupa òṣì ó má ṣe tọ̀ ó má ṣe tọ̀ epo àgbáyà orí pọ̀tọ̀pọ̀tọ̀. Ah, ọmọdé púpọ̀ kó tó ní ikú mi ọmọ máa dà fún ẹ tàbí tó bá ṣọ́dà. Fẹ́mi báwo oh, ni ká pẹ́? Báwo ni ilé ọ̀ ṣe precious time? Ìwà tó ti pè mí lẹ́ẹ̀mejì tó dẹ̀ ní dandan kí n wá kó disrespect ẹ̀. Mo one or two things ńlẹ̀ kí wá bá ẹ. Ọlábísí, ìgbé tí mo pé nípa Ọládé púpọ̀ ni. like bí gbogbo nǹkan ṣe ń lọ láàrin yẹn. Ṣé báwọn pé nítorí Ọládé púpọ̀ ló honestly mi really. yes mi ni wá tí má jẹ́ àbúrò ẹ̀ ṣe wá ní kí continue mo ní mi ò ṣe mọ́ and it is final. ọlábísí ṣorí ní ibi tá a i have to tell you that ọlábísí púpọ̀ loves you so much so much he loves you so much please bá mi dáríjì náà ṣorí ààrẹ má já òsì ajá má parí o come on for my sake. Please. I am never going to be interested again. I've said it over and over again. Mi ò ṣe mọ́ simple. And kò ń ṣe nǹkan tá a máa máa dábàá lé lórí. Mi ò ṣe mọ́ sẹ̀. Mi ò ṣe wèrè. Mi ò kí double date. I gave Oladipupa my life but he messed it up. Everybody lo mọ ipa tí mo kó in this relationship. I stayed with him. So if at the end of the day nǹkan tó ṣe yẹn tó bá lè ṣe fún mi. What are you telling me? I'm never interested anymore. Ṣé kò sọ fún nǹkan tóun ṣe fún mi ni? and I'm never going back on that. Mi ò ṣe because I do not flip-flop on decision making. That's it. Olabisi. Olabisi, you're working out on me. Iṣu ẹni ló ń tọwọ́ ẹni dẹ́kun. Ọládé púpọ̀ ló fa ilé. Mm nne cool down nne cool down mommy chinwe mommy cool down eh so it is because of the money that you have not been calling me nne what is money eh okay for your information let me tell you inanu let me tell you now that this chukuma it is not the chukuma you used to know This is the new improved Chukwuma. Mentor noodle. Agagom International now. Mentor noodles international. All container all container can they use now. Otago, too much money man. How much did I promise you? Two million. Nne, I will give you three million. Then I will pay for your car. <laughs> Udo, listen uh, for your information, man. Hey, so that you will say I did not tell you. My chief chieftaincy title is coming up very, very soon. Of course, they are giving me chief of by leader. Ah. Oh, ah. Chief of Chipuma. Yes, so, oh, yes. The Pockety one, not from Pockety town. Udo? Dr. Go? Uh, no problem. I will wait for you. You come to the house, you collect the money. Cash. Cash. All oh, cash. No check. Cash. Okay, okay. Uh, uh, hello? báyìí báwo ni ẹ o ti ń wá mi kiri ń sin nítorí ògbẹ́ kò mọ̀ lóhùn when I was suffering where were you hey, you dey my gate I am not in the house I'm in a very very important meeting now my gate man told you that I'm in the house who is the gate man to tell you is the gate man the owner of the house or me for that nga sack here I will sack him ok mo ti gbọ́ I will just forgive him torí ìyá ẹ̀ náà mà wò keep forgive him bóyá wọlé wa má bọ̀ má bọ̀ mọ́ wa nílé. Thank you ọlọ́run á pọ̀ wọn náà ní lágbára ọlọ́ ìgbà tí mo wá bí ẹ̀mejì mẹ́ta tí mi ò bá ẹ bóyá ò lè fẹ́ yọjú sí mi ni mo ṣe rán gbogbo àwọn ará ilé ẹ̀ sí inú kan jọ tó bá ṣàárẹ̀ kó máa bá mi máa bẹ̀ ẹ́ mo dẹ̀ tó pé ẹ pé ẹ títí òun ti ẹ̀ gbé kọ́ mi ẹ kí ló dé. <sighs> mọ́mí mo kọ wá ní o torí mi gbọ́dọ̀ kọ̀rọ̀ sí yín lẹ́nu ọmọ yín ṣe nǹkan tó dùn mí he betrayed me. ìjọba ló jẹ́ fún mi so it was best kúrò nígbèsí ayé ẹ. Because I couldn't continue in such a relationship with all my time I devoted in it. Ah, Ẹ̀wọ̀ ẹ má jẹ́ ká lọ síbẹ̀ mọ́ ẹjọ́ mà. Ṣéwárì, èmi ò kúkú ní parọ́ fún ẹ. My son is about to do something suicidal. A ní òde ní lajú mi sílẹ̀ kí n jẹ́ kó ọmọ mi parẹ́ níṣojú ẹ̀mí mi tó bá fẹ́ jẹun. A ní tóun ò bá rí ẹ̀ òun ò ní jẹun yìí tó tiẹ̀ sọ fún mi gbẹ̀yìn wípé wọ́ gangan ni nǹkan tó ń fẹ́ jẹ kí n lọ wá ìwá kí n lọ gbé ìwá kí n lọ ṣe. mọ́mí can I ask you a question? please do. tí bá jẹ́ ọmọ yín obìnrin ṣé ẹ má gbà kí ọkùnrin kan kó máa tàn mí kó máa tàn mí kò sọ̀rọ̀ ń bẹ́ mi ò ṣe mọ́ I can't. ṣé o wá ní wọlá pé mo kì í. mọ́mí ọládìpúpọ̀ is a cheap liar orí empty pavement ló gbé mi sí látọjọ́ ẹ̀ ẹ̀gún tó lẹ́gùn he doesn't love me he keep lying to you he doesn't ọmọlálẹ́dì ẹ̀ ó fún lóyún ìyẹn ti lóyún fún I was confronted ó parọ́ fún yín ni nǹkan tó máa ń dùn mí ni pé kí ló dé tó ń parọ́ fún mi I wasted so long with him. Ah kò sí nǹkan kan tó lè sọ he has lost it. Eh, eh, nǹkan méjì ló wá ń ṣe mí báyìí sí i. Eh, mo wà in the middle of two things right now eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé o ò ní bínú náà ni ṣé wàá rí nípa ti pregnancy yẹn it was a cheap lie èmi lèmi sọ bẹ́ẹ̀ fún un mo kó wọn lọ sí hospital mo lọ ṣe pregnancy test well it was negative bẹ́ẹ̀ ni mo sọ fún irọ́ ni ọlọ́run ló tiẹ̀ ní pé kó jẹ́ pé kí n lọ síbẹ̀ fún ara mi wọ́n fẹ́ fi tie ẹ̀ down ni. Ah! kò dé ń ṣẹ́jọ́ wọn ẹjọ́ ọkọ mi ni mo sọ fún jẹ́ ká súnmọ́ ọmọ yìí jẹ́ ká mójútó dáadáa kò ní dá mi lóhùn kò ní gbọ́ràn sí mi lẹ́nu òun ló fa gbogbo gbogbo rubbish táwọn yẹn ń ṣe yẹn mo ti lé wọn dànù. those two liars frustrated my life they gave me an immeasurable torture so indescribable lórí kíni. ẹ oh. ẹ oh my darling ẹ ṣori ah. ṣori ìwọ ìwọ èmi kò wọ́n fẹ́ kó dáríjì mi. Buddha Joko, Buddha Jula, They gave me an indescribable touch Ah! Oh. Yeah. Sorry. Yes, alright. I'm sorry. Àléyàn ń ṣoògùn. Ṣé wo kí n ríran ni? Ìwọ náà ṣe tiẹ̀. Some of you girls, ẹ ti máa ń jowú unreasonably jù throwing away the belief that you can still get a better opportunity for yourself haba oh, fi ọmọ yìí sílẹ̀ ọ oh, you bore me please. oh. sígbà tí mo sọ fẹ́ tó gbé lọ́dọ̀ mi kẹ́sì kan tí mo rí lọ́wọ́ ọjọ́ yìí ẹyẹ bí mo rí lọ́wọ́ kí ló kàn yẹ méjì. àwọn churches tó máa ń lo ẹ àwọn white garment churches ẹ ní orí ni àwọn care and next pastor. tó máa ń pè é kí ni gangan ló ń wà. you suck ṣeun ẹni tí ò bá ní ìṣòro rí kì í ṣàárẹ̀ èṣì ṣé ìtajọmọ tí ò dẹ̀ ti torí ẹ̀ ṣe anything ṣí ọmọ ẹ̀ sílẹ̀ ṣé pèsè tó bá lọ sẹ́niwẹ̀ nítorí anything. wo ẹyẹ líla máa ń sọ̀rọ̀ ẹ̀ yìí búburú sì tó kù mí a ní gbogbo yẹn ló máa ń ṣe mí ìkúnlẹ̀ abiyamọ. o ní big problem ṣeun. ah ṣé o fẹ́ sọ fún mi pé ìwọ gan ò lọ síbi kankan rí torí ọkọ ọlọ́kọ. èmi ìwọ èmi ṣe mi wọ. ṣùrí gọ́nà those days mo máa ń ṣe gba àwọn ṣíìtì èmi ò kí ń ṣe mountain ṣé wàá ti rí irọ́ irọ́ irọ́ ni mo máa ń bá gbogbo ibi tí mo bá ń lọ ṣórí mo tiẹ̀ ṣe wà ń ọlọ́run mi ni mò ń ké pé tí mò gbàdúrà sí every time mo dẹ̀ mọ̀ pé when the time is right ó máa dá mi lóhùn. má tún ara ẹ free Ọlábísí and get productive for me ah o kì í ṣe èèyàn gidi. èmi ò kì í ṣe èèyàn gidi. ìwọ. èmi. ìwọ. ok no problem. èmi ṣe àwọn ní kíchìn lọ. Ọlọ́run sì díẹ̀ jọ Fẹ́mi Fẹ́mi. I'm sorry, my darling, I left you. I only wanted to be sure I wasn't mistaken about you. I'm sorry. <laughs> máa tẹ̀lé òun yìí. kí ọ̀rọ̀ sọ́fọ́ èsì pọ́blẹ́mù àmọ́ mo mọ́ bá yín jọ jẹ́ tíra ẹni kò ṣẹ́ lómi rẹ̀ kò ṣẹ́ lómi rẹ̀ máa gbọ́ kò ṣẹ́ lómi rẹ̀ máa ti gbó ọ̀nà rẹ̀ kí n tó sọ ọ̀rọ̀ aláti ìgbà mìíràn aláti àdúgbà ànìgbọ́ nínú fóònù. ẹyin àtọwọ́ yìí ṣá ah, ẹ ẹ tètè owó yẹn ọkùnrin. èsì pọ́ jẹ́ kẹ́mi tètè lọ. ẹhẹ́ ọkùnrin ètò máa lọ. Eh. ṣé rí ọ̀rọ̀ ilé mi yẹn náà mo fẹ́ bá yín sọ. pé ní abúlẹ̀gbà ilé tí mo kọ́ sí kinní yẹn. nabúlẹ̀gbà. ẹ eh, ò ilé yẹn gangan. ṣé rí irú alumíníọ̀ yìí mo fẹ́ kẹ́ lè rí ilé tó kúrò àná original ìrera o. ìyẹn gangan ṣe ríru ilé gangan òun mo fẹ́ bó ṣe brown yẹn brown aluminium òun mo fẹ́ mi ò fẹ́ ìtẹ̀lù fún dáàdì yẹn o. àrùn ah, ládìpọ̀ yẹn ni kò bá sọ yẹn ni kò bá sọ ní bàrùn ẹ má fún mi ní two point five million kí n dọjà kí n bọ ọ kí n ní two point eight million ṣé máa jẹ gbèsè dọ́mú láìpẹ́ o. ọkù ẹ má wọrí ṣẹ́rí owó yẹn á pé this time owó yẹn ò ṣe problem ṣùgbọ́n tí n bá fún yín lówó ọkú tí mi ò bá ríṣẹ́ tó dá máa gbóhùn ìpàdé àwọn. ọ̀rọ̀ ìwọ máa fẹ́ lọ́wọ́ kọ́kọ́rẹ́ balẹ̀. níbo ah. ló ti rí bọ̀bọ̀ jákujàku yìí ó tún share money. ẹ̀dùn lóore èmi náà do. ò ń sinwi. darling that's my uncle na uncle ṣe san. That's my uncle you're talking to. Are you serious? Yes. Jọjọ ṣe ẹ jẹ ìwọ ẹ Ládìpọ̀. Iṣẹ́ tó fẹ́ bá mi ṣe náà mo fi ṣe ẹ̀ràn wọn. Ládìpọ̀ bó ṣe jẹ́ sọ́dọ̀. Ọ̀nkú ọ̀nkú ṣẹ́rí ìyàwó ta fẹ́ ṣe introduction ni. Ẹni ló máa ń pè ní Ọlábísídé. Ẹ ìyàwó àfẹ́sọ́nà wa rí ọkùnrin. Ẹni mọ Ọlábísídé Ọlábísídé máa ń pè é. Obìsídé àjẹ. Àníyàn tó fẹ́ bá ṣe òun ṣe ń ìyáyẹ ìwò wọn fún àbìlí gbogbo ẹbí kan. ìdá ibi ẹ forí jì mí o. forí jẹ. ó yẹ kẹ́ ìran ti já wa ọmọ kéékèèké tẹ máa lé kiri yóò yẹ kẹ́ ti já wọ. ládùúgbò yẹn tó bá sọ jáde kọ́ni mi máa ṣe dúró o dúró síbẹ̀ o ṣé wàá lẹ o ẹjọ́ ṣé mi lè rí ẹ pọ̀ kan lọ́dọ̀ rẹ. bàbá kọ ẹ ní. for the last kinu ẹ jẹ́ kí n rí ọ mi ò gbà ayé. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dáríjì mi tó yọ náà. Yes. I'm done. Wow. this is fantastic. But honey, I need to wear this far to wear on cosmetics. Uh, There are other places around my area. Misuru, sùúrù, ṣorí mo ti rìnrìn, oh, Since I discovered this place, you know, me, man dùn Check. Oh, mọ̀ pé do mi don't dán tó wọ̀ orí yìí ó mọ̀ pé iṣẹ́ cosmetics ni. Thanks to this guy, no, he has no. made me know that I really need to take care of my dark skin, and that's why I'm shining for you. Swiss cosmetics. Thanks to him. It doesn't yeah, sell pictures. Exactly. Look, ló ní nǹkan sọ, you understand? Because taking care of a dark skin complexion, um, it's something that most people of this region, which is Africa, has to put in consideration. Reason being is that dark skin has always been the best and most preferable. That's why when you check around, you see white men leaving their country, coming down to Africa to tan or to even stay to nationalize and etc. So dark skin has been the topmost priority in this um, cosmetic industry. So I will encourage you to always give her the best, which is encourage her to make use of a cream or product or cosmetics meant for dark skin tó jẹ́ pé kí dúdú wọn kó lè máa dán jáde. wọ́n máa very perfect. ṣé o máa lóun ò ní you understand just like the way she's looking now she's looking perfect for you. thanks for coming <laughs> around. pleasure. Eh? all right nice meeting you. let me um, pay. okay yeah. I think you need to get some money. okay how this. ibo ló wá fẹ́ gbé mi lọ́sùn ìṣòro bá dúró wà láì dùn ìwọ àti jáde jáde. ó má ṣíwájú ẹlẹ́ẹ̀dẹ́ pẹ̀lú anywhere tó bá máa mú wa dé lálẹ́ ṣé bá máa jọ rí bẹ́ẹ̀. ó yá jọ jẹ́ kí n pick call ẹ̀. hello darling kí wá meet ọ̀rẹ́ ẹ̀ ok màá lọlé lọ change nìyẹn o ah, ah. ṣé ó yá bẹ́ẹ̀ yẹn ni okay wọ́n ní nǹkan tí mo wọ̀ yìí wà okay mo wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi alright okay okay màá débẹ̀ láìpẹ́ ẹ jẹ́ ká lọ ní àwọn. ẹjọ sálẹ rí. ṣé mi. ah no ẹ̀yin kọ́ ẹ̀yin gangan ni. èmi. mi ò mọ̀ yín rí iṣẹ́ kò sí. àwọn mọ̀ yín. ẹwà ẹwà ẹwà kò sí wàhálà. ẹ bọ́ sí bí ẹ ti ń lọ jìnnà kí lẹ fẹ́ rí mi. ẹ ṣáà máa bọ̀ ẹ máa bọ̀. kò bọ́ sí gbòòrò. Ẹ dákun mo ga ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀.

Olúwa ìsínísí jújú ọ. Ah, apàyọ̀nìyà ọ̀sọ́ yìí ní ìmọ̀ bẹ̀sì. Yẹ́. Ah, ọmọ tí wọ́n ti gbàgbé sọ́dá ń kọ́. Owó ẹ̀ ṣe dáadáa o, Richard. Thank you. Thank you. Uh, Happy birthday. Ẹni bá ti gbàgbé lórí ìgbésẹ̀ mi.

So we're gonna go. This is how we're gonna go. And the count of one, two, three, eight, really count down. Okay. Okay. Excellent. So everybody, And the count of one, two, three. O M O. to your beauty boy Your kiss is so buttery Will it cut The world is less sweet Otherwise, to good on suffering. Her love imperative Sure will never go contrary Your entry to me, baby, baby Yeah, you like the bottle. I like the <laughs> All right. So it comes to Long life and prosperity. Yeah. Cheers, cheers, cheers. Uh, You're my delicious Treasure when we first met. A pleasure I will never forget. A jewel I give the world to get. You structured my life and made it set filled with memories of that starry night So beautiful and lovely we can't fight You give me tranquility, I'm loving the serenity You give me chuckles, now my life sparkles Rimini Kakila i will forever cherish the moments we share Rimini máa le gan-an ó lè bá mi wá irun gílé wọ́n lè kó bá mi wà. mi ò mọ ibi tí ìtókù yẹn wà. ẹ kémi náà jọ àwọn kẹ́gbọ́n ẹ ti ẹ̀ yọ kó máa ní ẹ ẹ̀gbọ́n Ọlábísí ló yọ ẹ ẹ lòdì wàá ń wò mí báyìí ṣiṣẹ́ náà ló wá nú ẹ tó bá ṣe. mi ò ní ìdẹ́fẹ́ mú wa. ẹ tí mo ní ìdùnnà ò pọ̀ bíi mẹ́ta kan pé lọ́sẹ̀ yìí ẹ̀ka tí àwọn arówó lò upper wig àwọn bàrí wọn dà then the upper one ah pàtí tí mo sọ fún ẹ fáyé fẹ́lẹ́ ni mo á pè yẹn wo gbogbo àwọn ètùtù ẹ̀kọ́ sílẹ̀ ẹ̀gbọ́n kò tiẹ̀ sí èyí tí lò ok jẹ́ kí n wọ́n dàbí pé mo lè manage ilé iṣẹ́. ẹ lọ sí pàtí akérèdọ́lù ti Shina Peters Pasuma àǹtí mi ẹwọ ẹwọ ìtẹ fẹ́ jàre kẹjẹ kí n kó padà sínú box. màá kàn kó mẹ́ta péré mẹ́ta yẹn péré máa tó mi fún nǹkan tí mo fẹ́ o ṣe o o hmm? ṣe o ṣe o ṣe eléṣèwárí eléṣèwárí báyìí ẹ nítẹ́ lọ́rùn èwo lẹ fẹ́ mú gangan bẹ̀ kẹ́ mú eléyìí ẹmọye tí mo rà ní òun àti pendant ló wà bẹ́ẹ̀. ṣé àdúró ilé ilẹ̀ fẹ́ manage seven point five lọ́nà eleven onígbèsè ni kò síbi tẹ́ máa wọ̀ yẹn lọ́tọ̀ ní wòyìn pẹ̀mpẹ̀mpẹ̀mpẹ̀ wọn máa ṣàyín picture ní ẹni ṣe lè lo eléyìí ṣe lè lo eléyìí àǹtí mi. eléyìí kan ló mú lọ́dọ̀ yá láti mo ní bó ṣe tà fún ẹ wọ́n bẹ̀. tó ẹ rántí. òun fọ ni wàá kàn máa kẹ́ṣọ̀ sílé òtí ẹ̀wọ̀n bó ṣe ń ṣètọ́jú nǹkan. ẹ mú ìtẹ̀ máa mú ẹ má jẹ́ kó kàn ó ṣe mọ̀ pé ó ń lọ ni ẹ bá mi wà kẹ́fù pẹ̀lú ẹjọ́ o ẹ mọ̀ pé mi máa ń tọ́jú nǹkan ti tèmi. èbí egungun ó ti di tèmi àbọ̀rọ̀ máa wà kẹ́fù bá ṣe òun kọ́ ni ṣe máa lò ó ah! kò fìbí kankan jọ́ ah. bẹ́ẹ̀ ṣe ń yọ lẹ́yẹ kọ̀ọ̀kan nìyẹn àǹtí mi ẹ̀yin gbé ṣẹ́yàn kẹ́ kọ́yàn ni ẹ wo ẹ wo ẹ wo. àbọ̀rọ̀dẹ̀ wa máa di ah, padà fún wọn. ẹ wá sí mi wàhálà yín lè jù jàre à ó ti di ti yín báwo. ó wá lè ra lọ sọ́jà kó ra ẹ̀ṣọ́ tó jẹ́ àti mi nìsa mọ́tò o mo fi bless yín kẹsẹ̀ ṣàdúrà fún mi ó ga láàrẹ̀. ọ̀dọ̀ mi náà ti ń pò mí iye. ó ga láàrẹ̀ ó fi wọ́dẹ ló mọ̀ tó bá dẹ̀ máa ká lọ ni mo lè bẹ mú wá àìjò because bóò níwèé ò wọlé ni o. kí mi ò lè ṣèṣìká. àbọ̀rọ̀ ṣèṣìká wọ́n ilẹ̀ mú gèlè kiri pọ́pọ̀ wáìnì. ó dáńgbà náà a máa wọ́n nílé máa bá mi wélé. ọlábísí má sì bá ṣàlàyé tí mo rí fún ẹ lẹ́nu ẹnu àyà ẹ. kí ni ẹ. ṣé bí sàdédé mo wà nílé lóko ẹ bá pè mí ẹ mọ́ mi o ṣe wà ráùndù òun fẹ́ ràn yàn wá sọ́dọ̀ mi bá ní mo wà nílé mi ò kúkú jáde bó ṣe iṣẹ́ kókó lẹ́nu ọ̀nà mi nìyẹn ẹ̀ tó rán bá ó bá gbé ẹ́ńbílòpù dé bá ní kí ló ṣẹlẹ̀ kí ni fẹ́ fẹ́ ẹ́ńbílòpù ṣe tí ń tú báyìí gọbọi ni mo bá ń nú ẹ̀ ah ọpẹ́ yà mí lẹ́nu o Ah, ó gbìyànjú tẹ̀gàn ni ẹ̀ ṣáàbà mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó ṣe gan-an ni ó kù tọ́jú mi. ẹ alábísí báwa náà dúpẹ́ ó dọ́dọ̀ àwa náà. Ah, ah, ó fi ránṣẹ́ sí ìwọ náà. ó dọ́dọ̀ wa. Ah. kò sọ nǹkan kan fún mi o ọlọ́run. inú tó ibi téèyàn ti mọ ọmọ tó bí lére tó kọ́ tó dẹ̀ gbẹ̀kọ́ nìyẹn ọmọ gidi ni ó ṣe èèyàn o ó ti ẹ̀ yà mí lẹ́nu lágbára lọ́wọ́ lọ́wọ́ ọkùnrin àbíró obìnrin àbíyè o wá ní kábàámọ̀ pé o tiẹ̀ o ń fẹ́ pẹ̀lú ògo lọ́wọ́ lọ́wọ́ ọlọ́run aṣẹ́yìn lọ́ọ̀rẹ́ ara yín kalẹ̀ pẹ̀lú ògo lọ́wọ́ ẹ̀yin mi ni wàá ti gbọ́ ọmọ yín kọ̀ lágbára lọ́wọ́ ah inú mi dùn. bó ṣe ṣe èèyàn tó hmm. Hmm. kò ṣe tán kú bọ́lájì o. Hmm, nìṣà má tiẹ̀ lọ bẹ̀rẹ̀ rárá àkìlà gbé kí lo jù ibi tó ti wà yìí náà ti dá ó ti tẹ̀ mí lọ́rùn kí ló tún wá tí ò mi ò ní kò ṣètò mo ní n tó ṣe kò tí ì ṣètò bọ̀dà bọ̀dà. a ní mi ò fẹ́ máa gbọ́ ọ̀rọ̀ tó rùn létí ni. Ah, ah. ẹ jọ nítorí Ọlọ́run nígbésí ayé mi ò fẹ́ gbọ́ orúkọ Bọ́lájí yẹn mọ́ kí ló dé mo ní mi ò fẹ́. ẹ ṣó tí ì ṣètò Bọ́lájí. a ní ẹ má dárúkọ ẹ mọ́ lòun ò nífẹ̀ẹ́ sí àṣọwẹ́ máa bọ́wọ́ lọ́mọ oúnjẹ fún mi ni. n tí bọ́lá bọ́lájí máa ṣe ó máa lè ń lọ́wájú. ṣé mo gbowó lọ́wọ́ ẹ̀rí ni ṣé bí gbogbo nǹkan tẹ̀ ń gba ilẹ̀ ń dajẹ́ ẹ jọ nítorí ọlọ́ọ̀ má implicate mi o ọkọ mi ò gbúdọ̀ gbé eléyìí o. nisa má yẹ kí n bínú sí ẹ o má yẹ kí n bínú sí ẹ rárá kí ló dé a wà ní múdù tó dáwó kọ mọ́rọ̀ bọ́lá jẹ ojú sí ṣá èmi ò fẹ́ o. ẹlẹ́ ẹlẹ́ ẹlẹ́ ìfẹ́ mọ́ ẹ tó bá ti gbọ́ ẹ̀rẹ̀ tún sọ ẹ̀dẹ̀ tó bá lọ́mọ mi ò fẹ́ bá bàánú jẹ́ ni kọ́kọ́ lọ́hún ṣe bó bá ṣe wọ̀n mi ò tọ́ ni mi ìfẹ́ wà láwọn. ìfẹ́ tí wọ́n fẹ́ sọ́dẹ̀ fún mi. èmi ọ̀rọ̀ èpè kọ́ọ̀bù tó ń sọ yìí ó ti. ẹ ti ṣàdúrà mo dẹ̀ ti ṣàmì ó dẹ̀ ti tó. mo ń ṣàlàyé bó ṣe rí ọkọ mi. ẹ wo lórí ọ̀rọ̀ aṣọ mọ́mì ìyọkọ mi kò mu tì rí ológe ni ó ti pè mí láàárọ̀ yìí ó ní títí friday àárẹ̀dì gbogbo wàhálà yẹn gbé kúrò lọ́kàn she does it well so tó bá ti ready báyìí màá pè yín ṣe gbọ́ kò sí problem nípa yẹn. ti tèmi wá ń kọ́. àǹtí mi ẹ̀yin náà máa ráṣọ gbà ẹ má wọrí. o lè lọ bá bá fámìlì ẹ náà kó lọ aṣọ fún yìí. ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ <laughs> bàbá kúùkù yẹrẹ ní ẹkọjọ òdìjáde. ní orúkọ jésù. àmín ní orúkọ ẹ̀jẹ̀ jésù. àmín bàbá wa àti ọlọ́run wa àdúpẹ́ dúpẹ́ àwa yìí ológo àdúpẹ́ bàbá fún ìdílé ìdílé méjèèjì hmm. tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ láti ìgbà pípẹ́ tó jẹ́ pé títí di òní ẹ wá fi ẹsẹ̀ ìgbéyàwó náà múlẹ̀ hmm. olúwa ẹ̀bùn ọpẹ́ wa ní orúkọ jésù kìí ṣe olúwa wa. àmín àmín àmín. yéèméjì yéé kùkà. ọ̀rẹ́ mi congratulations. ọ̀tá. ìjókòó ọkùnrin balẹ̀ ọjọ́ lójú ọjọ́ ayọ̀ ah. rẹ̀. ẹni ẹ̀ la jókòó ẹ máa gbàgbé aṣọ tó yẹ lọ. mo ṣe é sọ ọmọ gẹ́gẹ́ tí. èmi yé mi. ẹgbẹ́ ni o lùlùmọ̀ ṣe mi ṣàlọ́wọ́ kẹ̀kẹ́ èmi yé mi o. ẹ má lè ju o lùlùmọ̀ ṣe mi ṣọmọ kẹlẹ̀ rí ẹjọ́ ẹ èmi yé mi. bí ìṣọ̀mọ bá jiná bá jiná kó wá wà lórí lẹ́nu ẹrẹ̀rẹ̀ má sunkún. bí ìṣọ̀mọ bá wọlé bá wọlé ó má má lé mi síta o rúrú mo ṣe èmi sọ. èrè yá rúrú mo ṣe èmi sọ. ẹ pàtàkì ọ̀rẹ́ mi èyí báwo ẹ lọ́jẹ̀ ká mú un okùn lọ sílé olóró nísìnyí ni àkókò yẹn jẹ́ kí ọkọ àtìyàwó fún alágbàdúrà alálùbáríkà lọ́dọ̀ yẹrẹ ni àwọn oníyẹn ní lè jẹ́ sọ́gun bí ọmọ gidi pé ṣe lọ́wọ́ kẹ́hìn wú ọmọ nílé nílé láti délé à ah, ìkòkò dúdú ń rà èbí ṣe kí lè ta ẹ̀fẹ́ yá ẹ̀jọ̀ ẹ̀jọ̀ èsì dọ́dọ̀ wọn ẹ̀ dọ́dọ̀ sọ̀rọ̀ ni. ẹ bá yín dídí jáde màmá mo ní lọ ẹ bá dúrà bàbá mo fi lọ ẹ bá pàtàkì nínú ọgbàjà rẹ ni. The Lord my darling. Ah, Banike. Wonder shall never cease irú ẹ̀. In fact, kó sọ gbogbo owó central bank, you cannot do anything to it. Wọ́n náà wò mí. Wonder. Wọ́n wò mí. Wonder. Wọ́n á sọ̀rọ̀ irú ẹ̀. Irú ẹ̀. Jọjọjọjọ. Bó tiẹ̀ ṣe dúró torí kan wọ èyí ní ìrí nǹkan kan lórí ìdúró. Ó yẹ kí n bí ẹni kí ní káwọn boys ṣe pèrè ó jẹ́ rárá bẹ̀rẹ̀ tó bá lọ dà á lẹ̀ wá fún ọ ní pé wọ́n méjì lójú rẹ̀. ọ̀rọ̀ àgbẹ̀ ìyẹn wọ́n tó bá jẹ́ kí n bínú wa káwọn méjì rẹ̀ lọ wá fún ṣe fún ṣe wá. ayé ọmọ ẹyẹ ẹyẹ ẹyẹ mà á kìlọ̀ bọ́ kó méjì wèrè kó lu ẹ lọ kó àìrọ̀ kọ̀mpútà mi lè crash ní ma fọwọ́ kú ọlọ́run ní mi ọlọ́run <laughs> olórí burúkú ẹ náà tí bá tẹ̀sán ní wọn abójáwèrè olùṣòrówó òtúnrówóṣòfò fífúùsì. filẹ filẹ èmi ṣàlùfẹ òní débẹ. simple. oríire díje kíni tàlẹ́fẹ́jẹ́ lè kó òyìnbó <laughs> na wash tí bá kọ́ pàṣẹ abójáwèrè máa kọ́ máa gbẹ́sẹ̀ bọ́ ẹ lójú ẹ tàlẹ́ máa nù ẹ olórí burúkú wo bí wèrè kọ́ ṣe sọ fìrìgbọ́n náà bí fa ètò mi jẹ́ ìlú rẹ̀ ẹgbẹ́ mi ò ní máa pa wọn kémi ọlọ́mọ apàjà olóòṣì ẹ sọ fún wọn ní yàrá kó sàpọ̀tò tẹ̀tí raṣọ yìí pé kọ́ bá yín wá size original mi olórí burúkú báàgì kan ọdún mẹ́ta péré bàtà oṣù mẹ́fà. wèrè ni ẹ olóòṣì kan sọ̀tọ̀ tó máa ṣe fún mi ó bá wá bí sí òun ràn òun ràn òun kí ni tí ẹ lè ṣe fún mi náà wá náà mi rẹ̀ kó máa sá lọ fún ẹni ikú ọmọ àdánwò ọwọ́ kan lásán àwọn ọmọ jẹ́ àwọn bàbá lò kì ṣe wéètì náà fi ń jà gẹ́gẹ́ bí wèrè kan ṣe sọ àwọn bẹ́ẹ̀ mi pa ọmọ àwọn apáyọ. màánú tí o bá ewu ńlá ló wà níbẹ̀ ó pọ̀jọ́ lẹ́yìn.